Hey. Ah, okay, na na na, okay, na na, see. Yeah. Okay, na na. See. Like I sabado, oh, you want see me wake up? Hey. Let's go now. See Mary, see Jesus. See Mary, see Jesus. See Mary, see Jesus. See Mary, see John Pretty Wale. See Jesus. See Mary, see Jesus. See Mary, see Jesus. See Mary, see. Lioness Wale. See Jesus. See Mary, see Jesus. Tanaku. wash àwọn tèmi ti wọlé pẹ̀lú push àwọn tí yín ti àgbẹ̀ sínú church ọbẹ̀ wọlé síbò àlàyé no dey rush stubborn làwà eh, bí ọtọ́t làwà gbá bọ́ọ̀lù sínú àwọn làwà Ibrahim làwà ó flow sẹ́nu new flow sáré kọ́rẹ́ ó crazy ó freak kiri tọ́rẹ́ flow kì í tán bí èké tó wà lórẹ́ owó kì í tán kò lè yẹ ọmọ náà kó rẹ̀ ẹ̀yin ọmọ bọ̀ lọ sí ẹ̀jà kí ló ń fọ kí wọ́ọ̀rì yìí ogun mẹ́wàá ń lẹ́ Naija kí ló ń fọ kí wọ́ọ̀rì yìí ó sì náà náà ó sì náà. Nana show. Yeah. You no believe me, you don't believe Jesus. Yeah. Ah, okay, Nana, nah, okay, Nana, see. Yeah. My guys are bad, oh, you want to see me wake yeah. Let's go now. See Mary, see Jesus. See Mary, see Jesus. See Mary, see Jesus. See Mary, see Deputy Wale, see Jesus. See Mary, see Jesus. See Mary, see Jesus. See Mary, see Jesus. sí Mary, sí Jesus, sí Mary, sí Jesus, sí Mary, sí aláti ti wọlé, sí Jesus, Jesus, sí Mary, sí Jesus, sí Mary, sí Jesus. Verse two, wọ́n fẹ́ yeah, don't get lost in the sauce. Mami, you know say I do what I do, ṣiṣẹ́ máa ń lé owó yẹn ò dé lè pause. Oya, oya dandubude, ṣọkọ yọkọ tọkọ dandubude, pàmò tukú fún mi dandubude, má nọ gẹrẹ má sùn lẹ́kọ̀ọ́ wá tó gbé skubinero yé wọ́ṣkàlà kúndà àwọn tèmi ní sọ́ọ̀tì àrẹ̀mọ́gún sí ohun tún dà ẹ̀yìn ọmọ bọ̀lọ̀ tẹ́jà yé kí ló fọ́ kí wọ́n rí yìí ogun mẹ́wàá lé nàìjà yé kí ló fọ́ kí wọ́n rí yìí. ó sì nánà nà ó sì nánà You no believe me, you no believe Jesus. Yeah. Ah, okay, na na na, okay, na na see. Yeah. Okay, na na. My guys, you want see Let's go now. See Mary, see Jesus. See Mary, see Jesus. See Mary, see Jesus. See Mary, see the pretty Wale. See Jesus. See Mary, see Jesus. See Mary, see Jesus. See Mary, see Jesus. Wale. See Jesus. See Mary, see Jesus. See Mary, see Jesus. See Mary, see Jesus. Allah Wale. See Jesus. See Mary, see Jesus. See Mary. Mm, it's okay, hype media. Mùráyé mo sáfáyé, Àyíndé mùráyé mo sáfáyé o, mo sáfáyé, ẹ̀rù ẹ̀dá má bà mo sá ẹ̀rù má bà mí, ìbùnú rẹ̀ mo sáfáyé. múráyè mùsàfáyé o múráyè mùsàfáyé múráyè mùsàfáyé o múráyè ma bá mi ọmọ tó dáa o kó tó láyé ń jẹ́ nìkan ní bàbá padà gbogbo wa sáré rẹpẹtẹ. nínú ayé lágbé tìró mi ò bá gbé tìró mi pẹ̀lú iná. ọmọ ẹ̀dá mo ń lọ láwọn dá sẹ́yìn. ṣùgbọ́n kàdígórí kalẹ̀ ló ṣẹ̀dá wa sáyé mi o. sáyé mi o. ọba tó dá dúdú tó sì dá funfun. bani ìsirá ìlà o pẹ̀lú ọgbọ́n wọn. nínú gbogbo ń kẹ́lẹ́ dùn mọ́ ẹ̀dá sí ayé. àwa wa dáhùn ló burú ìjà láìfẹ́ ní kọ̀kọ́rá ọlọ́run ọba òpin dọ́gba ní o. òun lọ́dẹ́jú tá a fi ń wòrán lọ́dẹ́nu tá a fi ń jẹun òun náà ló ṣẹ̀dá etí ló dọ̀rọ̀ ó sì wà létí gbọ́n o. kẹ́hìndé ó dìde ju táyé kí táyé dìde ju pọ́ǹsì ẹlẹ́gbẹ́ kádà àwọn òsàlẹ̀ dọ́gba ṣe bọ́mú kan náà sàníwọ́mú àyànmọ́ onítàdé kó wá gbogbo wa. ọlọ́run bá kọjá dúdú lọ́wọ́ sí ìdá funfun ti funfun díẹ̀ láà ẹ jẹ́ ká o. yìí lẹ́yìn o. èèyàn tí mo bá fi ìṣẹ́ mi àìlè agbájé o. ẹ̀kìrẹ́ ní gbogbo ìmọ̀ sórí o. ẹ̀wọ̀n di ẹ̀dá sílá ní Nàìjíríà yìí lágbérí o nínú ààrẹ ọdún sí lára ẹni tó dọ́kọ̀ òwúrú ní màdùkù ìlọ́jọ́ sí tó kù kókó lọ́jọ́ sí. nínú bébà lágbèrè wọn ò fọwọ́ wẹ́wẹ́. o. bóyìnbó bá tẹ̀lé sí lèèyàn dúdú bá tẹ̀lé sí tó lóyìnbó là máa rè mọ́ o. ibi tó bá kù díẹ̀ sí ẹja wí encouragement ló kù bá wa dúdú ìjọba náà ó wà lọ́wọ́ káwa náà ó tòbí tán kábínú mímọ́ ra wa lọ́wọ́ o. tiẹ̀ tó ṣe tiẹ̀ ní ẹ̀dínwó kódà jù tòyìnbó lọ́wọ́ tó lóyìnbó là máa sáré mọ́ owó létò òdèrè ìgbélékè o. ṣùgbọ́n kí ni kò lẹ́ńtà ní ìlẹ́rù láàrin àwọn èèyàn dúdú a kì í gbà kádàrá lára òde èèyàn dúdú àwa dúdú ni o ibì kan náà látòsí ọmọ ibùnú ádámù ṣàkórí sí o lè gbowó ẹ̀ sílẹ̀ o láàrin àwọn ènìyàn dúdú níbi táwa náà ń gbé dáadé inú níbí ni ló ń bẹ̀rù bóyá ká má fowó orílẹ̀ wọlé dandan ní kẹ́ni bọ́dì sanwó rí. káàbí tún nàìjíríà wá sí ló tán káyé ṣe tànà díà wá lọ́gbọ́n kò má yẹ kó sọ wá ń tẹ́ ẹ́ òpó ọmọ méjì péré tó sọ pé ilé ò ti kú sọ́sọ́ o. kí lóyìn bá ń pè ní fataláísà náà kí lóyìn bá ń pè ní fataláísà náà ẹ̀mí kàsí yóò tán káwa náà ó tún kàn lórí. bọ́ńṣẹ́ ń ṣe kẹ́míkà yìí káfa òkàbí ẹ̀pẹ́ orí àgìtàn fún káwa náà ó ṣèkàn yọjú káyé bínú orí àwa lásán ọ̀rọ̀ ilé ẹgbẹ́ yẹn ò gédéńgbé. ọ̀rọ̀ ọmọ ìbúrú àdàmọ̀ tọ́lọ̀ ń bá pọ̀ ẹ̀ láṣìírí gẹ́gẹ́ bí orí àgìtàn ló jẹ́. rántí. ṣùgbọ́n tá a bá gbé ẹ̀wò lọ́jọ́ iwájú àbíbọn ló máa wúlò dídájú fẹ́ni tó ń gbìn wá fẹ́ni ń jẹun. ènìyàn tá a sì rí ẹ bá mọ̀ tó bá ń ra mọ́tò tó kọ́lé tó ń bímọ tó sì ń lówó kó sọ pé fún wáyé dùn ọ̀bọ̀ o kò sọ pé fún wáyé dùn ọ̀bọ̀ di gbẹ̀gẹ́ má torí kó má kọ́lé ọ̀rẹ́ mi má bà tọ̀rẹ́ jẹ má torí mẹ́sí ọlọ́jà kó bá tẹni kejì ẹ jẹ láyé. àyàn ọmọ orí ìtàsé ó dájú dandan ni. ìṣẹ́ tó bá jẹ́ mọ́ bá gbọ́ ojú tí ọ̀bá pamọ́ àtìlẹ́yìn yẹn ni. kò sẹ́ni tọ́lọ́run ṣe fún abẹni tó bá pé tó ń wò tó ń rà o. wọ́n fẹ́ ṣe sample láàrin ènìyàn dúdú pẹ̀lú ènìyàn funfun ẹ̀ ṣeun. ẹ jẹ́ kí ẹ gbọ́ amẹ́ríkà tí mo rè ó jọ mí lójú. Táyù Buhari ọmọ ọlọ́tọ̀ lájọ ṣeré lọ sàmẹ́ríkà àbáwọn ṣeré dé Orlando gbogbo ẹni tó bá yọ síbẹ̀ ló lè sọ. gbogbo èrò tó gbé à tó gbé à lábẹ́ kò lọ sàmẹ́ríkà tó dé New York City tó dé Washington tó dé Chicago tó dé Florida tí ọba rà láhàndó ìrìn ẹ̀kú kan. èmi pẹ̀lú buhari ọmọ ọlọ́ṣọ́ làjọjà yé lọ sọ́la ondo àfojúkọ disney world ìròyìn ò máa ta fojú bá ẹni tọ́bayọ̀ síbẹ̀ ló lè sọ. ọkọ̀ ojú omi láwọ̀ láti géètì ó ńlá abọ́lẹ̀ wọn kó sọ̀kọ̀ ó sọ pé ẹ̀dùn mo ní bó jáde nígbà tó kó wa lọ báwa nù lífì kí wọ́n tó pa ná ìbọn tó wà nínú ẹ̀ wọlé lórí wo. Boko wa dókètò tí wọ́n tó paná bíríkàrí àyíndé pẹ̀lú ọmọ ọlọ́ọ̀tọ̀ àtàwọn òyìnbó tó to gbogbo wa lálájú sájú lé Ohun tó yìnbó lọ́dọ̀ yìí bọ́ ẹ̀tẹ̀ ẹlẹ́rù tó bá sunkún okùn dìde sọ̀rọ̀ bí ẹsẹ̀ débi bámọ́dé òde èdè ẹ̀rù àmọ́ ìṣàkọ́. ìkọ́ sunkún bọ̀yọ̀ àwọn kan láti inú pọ́sì àwọn kan yọjú. ìkọ́ òjọ́kù làpọ̀ máa rà lé ẹtúlẹ́wà délẹ̀ ìdílé dédé bí fìtọ́pàá náà òṣùpá làtúnyọ sí wọ́n kọ́ wá títí kan kì í ṣe mọ́tò kì í ṣe pílẹ̀nì kò yé wa rárá gẹrẹ fẹ́rẹ̀ sílẹ̀ ni mo bá kọ́kọ́ gbin. mo ń kígbe mọ́dà mi ò lè sì bá wù aládé ń pe táwa ìlú dà òyìnbó ń pe mọ́ ìmọ̀ ń dà kò sẹ́ni tó mọ̀ pé má kì í kí ń dán mi. kò sẹ́ni tó mọ̀ pé má kì í kí ń dán mi kò sẹ́ni tó mọ̀ pé má kì í kí ń dán mi. lọ́ba tún paná lọ́ba kó adélẹ́kùn la wá ń dúpẹ́ ẹni bá sọ pé mo kúrò ajíkọ̀ máa ń dà ẹgbẹ́ kó nítọ̀ òwúrọ̀ là ń lò. ní Florida lamẹ́ríkà amọ̀pẹ̀lẹ̀ ayé kù sí ibi kan. òyìnbó ń fi yé wa pépé kì í ṣe láàyè náà ń ṣe láyé náà ń ṣe láti lé ọ̀run ó dájú sábàyọ̀ wọ ìlà ìwà ìdù lóòótọ́ sábàwáyọ̀ wọ àná bí sani sí ìlà ìlà lóòkù o òyìnbó ń lọgbọ́n wọ́n ń lagbọ́n pẹ̀lú mọ̀ọ́sán náà fún wa wọ́n kọ́ wa níbẹ̀ ó bàdí nu omi sọ mẹ́rin tíìpù ni wọ́n kọ́ wa sí wọ́n bẹ̀ wà ló bàdí nu omi agbára amúramù inú ń ńlá. Boko Adésàlẹ̀ làwọn yọjú nínú kíláàsì mórí wúto gan mórí mà níwà tàmúrẹ́ já ńlá. Erin ní gbọ́lọ́dì ìbà tó dànù. Àjókè ń bẹ nísàlẹ̀ odò, ẹja ńlá ń bẹ nísàlẹ̀ odò. pa ọmọ àdámọ̀ o. Ẹ jẹ́ wa ṣé bá tó ṣẹ̀dá ènìyàn dúdú òun náà ló ṣẹ̀dá òyìnbó òyìnbó ń fún ẹ fi ń ṣe play wọ́n fi ń ṣe chip wọ́n fi ń ṣe instrument. àwa náà ní ti ìwà ni kí ní òjò ọmọ tí ń ẹ̀ ń pẹ̀gàn ọmọ yín kọ́lé alájà mẹ́fà ìwọ́lálá ikọ̀ alájà kan àbọ̀ ó ọmọ náà láàyè dá. ọlọ́run tó dábì eléwé ló dára bí yẹn ti bá tẹ́lẹ̀. kò sí lọ́jọ́ tó ti dá kálukú pẹ̀lú kádàrá ẹni. kálukú pẹ̀lú kádàrá ẹni. kálukú pẹ̀lú kádàrá ẹni. àwa ń bẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ àṣẹ fújì ilé àkọ́sí lówó lọ́wọ́. bíi tẹ́nì kan tó ṣe rẹ́ra mọ́tò àrẹ̀mú kò gánlé alájà tó pọ̀ ìṣọ̀lá bíra mẹ́sì ọ̀nà ọjà àyíká adé òsì rọ́yìn lóhùn ẹ̀yìn ẹlẹ́dẹ̀ mi ò sáyì láwọn èmi àìdè ni mo sì lò àwa. kò sí láyì láwọn èmi àìdè ni mo sì lò àwa. ẹ̀bẹ̀ la ẹ̀bẹ̀ la ń bà láwùrà o. ẹ̀bẹ̀ la ń bà láwùrà ọba jẹ́ ọdẹ ìwúrí o. lórí bá ti jẹ́ kárí mọ̀ nílò káwọn máa gbà sọ́ra ẹ̀rọ àmì bẹ́ẹ̀ ọlọ́run. ọba tó ní bí ìjẹ ìlàyé aláwùrà á jẹ ọba tó ní ní ìmú ìlàyé aláwùrà bí ànábì mú ọmọ ìyá àríṣọwọ ṣe o ọba tó láyé ọba lè ṣe ọba tó láyé ọba tó láyé. bìjà ìlíkù ní láti mi ọba tó láyé. yálà ìjà lẹ́yìn o ìlà ìyálà ọ̀sẹ̀ ẹ̀dá máa jà pàṣọ. yálà ìjà lẹ́yìn o ìlà ìyálà ọ̀sẹ̀ ẹ̀dá máa jà pàṣọ. ọlọ́run ló sọ̀rọ̀ kan o ti rọ̀ mọ̀ wọ́n mọ́tò òjì wáyé òjì òjì wájú òjì ó fi ràn Muhammadu òjì sẹ́ńlá o. ẹ̀dá lọ ìbàjẹ́ ọmọ àdàmọ̀ kò ní sẹ́ ara lókè ọba ògbó. ọlọ́run ló jẹ̀dá lọ ìbàjẹ́ ọmọ àdàmọ̀ kò ní sẹ́ ara lókè ọba ògbó láyé ọlọ́run ṣe ọba tó láyé adákẹ́dá ọjọ́ ọba ẹ̀dá ọba tó láyé yára ìjàlẹ́yìn o ìláyé ọlọ́run ṣe ẹ̀dá ayé tó tó mú ojú bàbá ta ayé ayé tó tó mú ojú bàbá ta ayé ayé má tójú ọ̀la ń bomi adìkọ̀ máa ń dà ayé tó tó mojú bàbá gbà ayé. ayé tó tó mojú bàbá gbà mojú bàbá gbà ayé tó tó mojú bàbá gbà ayé mojú bàbá ayé tó tó mojú bàbá gbà mojú No bless only me, bless my fans them too. Babaloke, no bless only me, bless my family too. Babaloke. Let Bless my people then too. Oh yeah, Baba Loke. Baba Loke. Oh bless all of me. Take grace and blessings they bury me. Life no easy, my brother. Me, I know that one. I make me the hustle day and night. They try avoid wahala. No time to they look good face or who the grace. I them my lane, they run my race. They pray to God to show me way. No time to they para. Hey, eh, see they hot. Now to they walk. Now to they show people say men are God. Whether you walk or you jog, if you not put God, say you go the fuck. No bless only me. Bless my fans them too. Baba eh. no okay. No bless only me bless my family too. Papa Loki. no bless only me. No be that. Bless my people then too. Oh yeah, Papa no okay. Papa no bless only me. Bless my get, they not get, that one don't gas. Now for whatever uh, for me and my guys them. And if I blow, they must blow. Now the anthem, cause it is sweet when everybody get, when everybody gas, when nobody they laugh and nobody they sad. See my guy there for Instagram, when they abuse me, Papa I beg answer him. Hunger won't kill him, God answer him. 30 MB for phone, answer him. <laughs> I see they hot. Now today walk, I'm based on logistics. All now God, Baba, okay. No bless only me. Bless my fans, them too. Baba no No bless only me. Bless my family too. Baba no No bless only me. Bless my people them too. Oh yeah, Baba no No bless only me. Bless my enemy too. Bless my enemy too. Don't they look my Lucas? Ọ̀gbẹ́ni jáde. It's okay, hype media. alága ìjì ń sọ, ayọ̀, àṣì. Let them know. Look, I had a rough day, then I was feeling hectic. One bedroom where pẹ̀lú antiseptic Sozele ni warapa wa epileptic Kódà kò jẹ́ handicap mi ma Celtic Toro sọ fún mi dákú, ó sọ fún mi dákú Àná ó sọ fún mi dákú, ó sọ fún mi dákú Mọ ó sọ fún mi dákú, ó sọ fún mi dákú Tó bá jẹ́ rap o, ó sọ fún mi dákú I'ma say this one time cause it can't be rephrased I'm the best of my kind and I can't be replaced Ẹ̀fẹ̀ dápẹ́ mo jù yín lọ so if that is the case Bukaya Sule Really, I'm a trap boy, it can't be the I want tó ń gbọ́ wa lọ my judge I want délé wọ́n my dodge àwọn want my bá want my máa want my máa purge want my dick wọ́n want my shit, máa my socks. salt tẹ́lọ̀ làwọn want tó bá money on my bí tó my car. I've been sick from my mom's belly stick to my mom's telling kékeré ni mo ti yan zoo drink bí it's tó ń so the devil in my nightmare to the bitch you are not scary I if you sell my soul even if not one penny body claim me king but see they got the wrong crown. When I started rapping, them looked me like one clown. Now I'm so fly, my legs know they touch ground. I'm the sun god and I ain't talking rundown. I had a rough day, them? I was feeling hectic. Wanu bedroom wa pẹ̀lú antiseptic lóṣèlè ní warapa ó wà epileptic kódà kò jẹ́ handicap bàkà mi máa nà celtic. tòró ṣọ́ fún mi dákú ó ṣọ́ fún mi dákú àná ó ṣọ́ fún mi dákú ó ṣọ́ fún mi dákú mo ní ó ṣọ́ fún mi dákú ó ṣọ́ fún mi dákú tó bá jẹ́ ti rap o ó ṣọ́ fún mi dákú. bísí Kendrick yàyín mọ̀ pé mo láàmà mi ò ráyè gírámà bọ́tà yàtọ̀ sí báàmà yàwó yàwó oníṣẹ́ yẹn bọ́ǹbì ó sáàmà. Fuck the system up, something like a scammer. Day I day over, oh, I am a about of all over, I am a about. Asli kani me go si ka tele pa mi so ẹgbẹ gbẹrun ra wa yan le mọlẹ tó ṣùpá the sàn. Ẹ ti wà in ṣàlàngà báyìí, ẹ ti ń but deep shit. I don't even care, I'm just living like a gypsy. Wọ́n ní mo sọ gibrish, èmi your kú gbọ́ English. kówó ṣáṣí pé kówó ready for what when you see me ẹ̀yin kéré ẹ̀wẹ̀ sí mi padà lọ see jẹ́lẹ̀ sí mi ẹ̀lì see me regret mi just gbé tọ́jọ́ me all i ọ̀la dips wọ́n ti fẹ́ sí mi ìjọba pa cns. look i had it rough day then i was feeling hectic. wọnú bedroom wẹ pẹ̀lú antiseptic lóṣèlè ìní warapa ó wà epileptic kódà kò jẹ́ handicap bàkà mi máa nà celtic. tòró ṣọ́ fún mi dákú ó ṣọ́ fún mi dákú àná ó fún mi dákú ó ṣọ́ fún mi dákú mo ní ó ṣọ́ fún mi dákú ó ṣọ́ fún mi dákú tó bá jẹ́ ti rap wo ó ṣọ́ fún mi dákú. olúwa ló ń ṣẹ̀dá ọmọ ènìyàn ládìs ló ń ṣẹ̀dá rap lódì fáfẹ́ ní fẹ́ wọṣẹ́ five am tó ṣẹ̀dá láàmà tètè sùn látètè jí àtètè jí látètè wọṣẹ́ ẹlòmílẹ̀ L'autre 20 yes, you talk on my tete, my Papa, you no go stay lọ́la iná dènà mo máa yí gbogbo yín lórí gbẹ̀yìn bí à èmi ò jà fọ́gbà mi ò jà fún chief mi ò ṣe jí dènà iṣẹ́ ẹ ti gbóbi ilẹ̀ galilei ẹ ṣàmọ́ kéènà. ẹbí mi kọ́ pé mo jáfáfá mo pe jésù mo bá dáfá mo ṣe bricklayer gbogbo àgbàro wà láì mo ṣàpápá pé bàlíkì kò já pátá mo já fọ́mú mo já pátá blue passport ni mo wá kiri tẹ́ bá gbọ́ pé mo fá kátá. sájẹ̀tì rọ́jà lọ́mọ eruku sọ́jà lọ́mọ ẹṣin mi ti gbẹ́ràn ayé sọ sítórì kẹ́yẹ́ pàlọ́mọ kòkòrò kan bẹ́ lóko Tell if you a Jalama. Scorpion, motherfucker, better than you follow me. Look, I had it rough I was feeling hectic. wọnú bedroom wẹ pẹ̀lú antiseptic sóṣèlè ní warapa ó wà epileptic kódà kò jẹ́ handicap bàkà mi máa nà celtic. tòró ṣọ́ fún mi dákú ó ṣọ́ fún mi dákú àná ó fún mi dákú ó ṣọ́ fún mi dákú mọ́ ní ó ṣọ́ fún mi dákú ó ṣọ́ fún mi dákú tó bá jẹ́ ti rap o ó ṣọ́ fún mi dákú. ẹ máa fọ́ iṣẹ́ ẹ ti wé mi jù. ọmọ ìyá jù. iṣẹ́ ẹ̀sìnwé bí jù I ti fọ́ iṣẹ́ ẹ̀sìnwé bí jù óyà fọ́ yamayama. Bado ọ̀la dips sọ fún mi dákú. Ìyá ẹyin bàbá wọn. Ẹ lára ra ibi ẹ̀ náà.